بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد والسلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله الله سبحانه وتعالى وبركاته ورسوله الإسلام لن تبقى كتابة في أجل المسلمين eléyìí sí yára sí ìjọba mùsùlùmí Muhammad sallallahu alaihi wasallam nínú ọ̀rọ̀ rẹ̀ ó jẹ́ pé wọ́n pé rákùnrin mọ́ àdìsá olórí àlámàrí ẹ̀dá tí ó ga jù nínú orí ọba tí ó ṣe wá ní mùsùlùmí tó tún wá ṣe ọ̀rọ̀ kúrò lórí ìsìláàmù títí àlàkò yìí tó tún wá ṣe ń rọ̀ fún wa láti máa tẹ̀lé ìlànà òṣìṣẹ́ ńlá ànábùwà Muhammad sallallahu alayhi wa sallam abẹ́lẹ́ wọn wà láti láti ọlọ́run tí kò ní lópin kó máa bá òṣìṣẹ́ ọlọ́run kó sì máa bá gbogbo àwọn òṣìṣẹ́ ọlọ́run lápapọ̀. كما طبع على النبوة محمد صلى الله عليه وآله وسلم بقنا كما باع وصحابي النبوة محمد صلى الله عليه وسلم كما بلغوا الأمة التي لا ترى أواخرهم صلى الله عليه وسلم كونوا وإن كان كتب وما ترى وما ترى شنو أرى إلينا kowa da tsere ma da tsere jagon da lalata lura da kuma yi wala da ya da halin ba ìjọba wa fi ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ ní twenty twenty wa tí í ṣe fourteen forty one nígbà èyí bí a máa gbé ẹ̀wò ọ̀nà ní ìtumọ̀ ṣàhádàtú anna muhammadan rasulullah kágbàgbọ́ yìí kí ni ọ̀rọ̀ tí a ń kọ́ wípé à ń jẹ́rìí pé dáradára ju àdàbọ̀ kata-kata tí a fẹ́ rí ini níjòkó wa tò ní ká fi àǹfààní àsìkò yìí ká fi gbọ́ yìí abẹ́rẹ́ ọ̀bọ̀dà lọ́wọ́ sùpáà ọ̀rọ̀ alámọ̀fẹ́ fún wa ní àgbọ̀ yìí ọ̀rọ̀ rẹ̀ àti àwí Islam tí a mọ̀ sí ọ̀ṣẹ́ sùpáà gbọ̀ngàn Fawzan gbọ̀ngàn nínú ọ̀rọ̀ yìí wọ́n jẹ́ ká máa padà sí ìdílé bùkátà wa sí àwọn òṣìṣẹ́ ọlọ́run bá bá ń tó wa. Àlùfáà ní إن حاجة العباد إلى الرسالات أعظم بكثير من حاجة المريض إلى القرآن wọ́n ní dáradára bùkátà sí àwọn ènìyàn ta ní ká ní gáàrí iṣẹ́ látọ̀dọ̀ ọlọ́mọba kọ́lọ́mọbó iṣẹ́ wọn tẹ́ sí wa kó gbé àwọn kàdé kan wá jíjẹ́ wa kan mú sí ọlọ́mọba bá wa. bùkátà ta ní eléyìí pé kí a rí iṣẹ́ gbà látọ̀dọ̀ ọlọ́mọba tó máa jẹ́ gbà ní òṣìṣẹ́ ó tó tóbi lọ́pọ̀lọpọ̀ bùkátà sí aláìsàn ní dókítà lọ. فإن غاية ما يحصل بعدم وجود الطبيب تضرر البدن wọ́n ní torí pé bàtẹ́ kó lè ṣẹlẹ̀ nígbà tí aláìsàn wá ní dókítà tí ó ṣètọ́jú rẹ̀ ó náà ní pé àwọn máa ní ìnira wọn bá ara rẹ̀. nínú fífi ọlọ́run ní ó lè máa rí ìyàtọ́jú rẹ̀ tọ́lọ́run ó sì fún lálàáfíà nínú fífi ọlọ́run nínú agbára ọlọ́run ìyẹn ló ṣe àìsàn yìí tánà àjọ ìpadà sí láì nílò oògùn láì nílò kankan láì nílò kankan torí pé ìwòsàn ẹni tó ní lọ́wọ́ náà ní ọlọ́run ọba bàbá ṣùgbọ́n ìtọ́jú àwọn èèyàn ń làǹgbẹ̀dẹ̀ gbìyànjú lé lórí ẹja tọ́jú rẹ̀ ẹ má jà fún ilẹ̀ bẹ́ẹ̀ à ń tọ́jú rẹ̀ nípa sí àwọn tí ọlọ́mọ ọba àti àwọn bá ṣe láwọn okùnfà tí yẹn máa ń tọ́jú àìsàn nípa àwọn tí màtí ọlọ́mọ bá fọwọ́ nípa rẹ̀ lẹ́lẹ́yìn tó ti ta ko òfin ọlọ́mọ ọba tí ó sì lẹ́kọ̀ọ́ nínú tí ó sì ní nǹkan ìwọ̀ nínú àmàlà àti ìṣèlú àìsàn. ṣùgbọ́n bá a bá lè wá sí sátọ̀ sí aláìsàn wá ní torí àìsàn ọ̀tọ̀ ikú ọ̀tọ̀ méjèèjì dá dúró wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni kìí ṣe gbogbo ìgbà téèyàn bá ti ṣàìsàn náà ló pa dandan kó kú látara ìsàn kìí ṣe gbogbo ìgbà téèyàn bá ṣàìsàn náà lásọ pé ló kú kìí ṣe gbogbo ìgbà téèyàn ò bá ṣàìsàn náà lèèyàn ò ní kú sáà máa ṣe máa wí pé kódà kò sí rẹ̀ kódà àjọ sọ̀rọ̀ ní kódà àjọ jẹ sàárì ní kódà àjọ gíláàsì báà ní kódà ó jáde nílé ìkókò fẹ́ ra nǹkan bẹ́ẹ̀ ní kò rẹ́ rárá a máa sọ àwọn eléyìí. ní tètè òǹdí wọn ìmọ̀ tí àwa ní a fi máa sọ eléyìí. ṣùgbọ́n tá a fẹ́ kó yé wa bí ni wípé èèyàn ṣàìsàn ò ní kó kú èèyàn ò sì ṣàìsàn kò ní kó má kú ikú dá àìsàn dá ni ìwòsàn àìsàn kọ̀ọ̀kan kò sẹ́ni tó ní i lọ́wọ́ kò sí ọwọ́ ẹni tí ń bẹ ju ọwọ́ ọlọ́wọ́ bá Allahu subhanahu wa ta'ala lọ. ìyẹn ló fà á tó fi já pé nígbà tí aláìsàn ò bá tètè rí ìwòsàn ṣe ń tí ó máa ṣẹlẹ̀ sí náà ní pé aró máa ní ìyẹn ni àlùfáà wa ti sọ pé òfin tó lè ṣẹlẹ̀ sí aláìsàn tí ò bá rí dókítà tí ó tọ́jú ẹ̀ òun náà ni kó máa rí nira. وأنا والذي يحصل من عدم الرسالة هو تبرر القلوب أما ثم سلم بقى باري وجيشه látọ̀dọ̀ ọlọ́run kọ́lọ́run rán sí wa tá a rí sẹ́gbà látọ̀dọ̀ ọlọ́run ọba kọ́lọ́run ránṣẹ́ sí wa wọ́n rán àwọn èèyàn sí wa tí wọ́n wá tọ́ wa kọ́nà tí wọ́n já tí wọ́n já máa ń tó bá kọ́lọ́run nífẹ̀ẹ́ sí kọ́lọ́run yọ́nú sí tí ó sì já máa ń tọ́lọ́run ọba kórìíra tọ́lọ́run ọba bínú sí náà bá rí lèyí èyí tí ó ṣẹlẹ̀ ni pé ìnira ò bá ọkàn ìnira ò bá ọkàn tó àìrí iṣẹ́ òjíṣẹ́ látọ̀dọ̀ ọlọ́run máa ń kónira bá ọkàn gẹ́gẹ́ bó ti dá sí pé àìrí dókítà tí ó wà tí ó ṣètọ́jú aláìsàn yóò máa kó ìnira bá ara ṣùgbọ́n èèyàn lè fún ìgbà míì ní kọ́lọ́mọ bó ti kiri ẹ̀ nígbà gbé ní àlùfíà mà wípé ìrora tó jẹ fún ìgbà ti ó ti kọ àwọn ẹ̀ṣẹ̀ tí ó ń bẹ lọ́rùn rẹ ó ti kọ́ kúrò máa lọ àṣírí rẹ. ṣùgbọ́n tí ọkàn bá káìsàn ní tí ẹ bá kú lórí ọkàn tí ń káìsàn ẹnìyàn ò lè sórí iwájú ọlọ́run. torí pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ní ọjọ́ ọ̀gbìn di alkiyama. nínú tó àlékè ọlá kìí ròyìn rẹ̀ náà ni pé. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم olùwọ́ bá ní ọjọ́ ọdún ìjà àlùkò máa jẹ́ ọjọ́ tó ṣe wípé la yanfa'u malun owó ò lè ṣàǹfààní polówó lọ́nà torí pé gbogbo tá a máa fowó dá lára láyé àníbi ẹ̀ níjọ́ ọdún ìjà àlùkò àmà àìnáwó lọ́wọ́ àìpráì àìfowó bọ́yàn ló pèsè nínú ṣe ẹ̀yìn nínú ó sí èmi ló gbégbé àlùjànnà lé lọ́wọ́ gbogbo ilé kò sí. wọ́n lọ bànú àyíká sẹ́yìn ọmọ sọ pé ọmọ mi nípò báyìí jẹ́ ń sáfù lẹ́yìn jẹ́ ń sáfù lábẹ́ kò sí. gbogbo àwọn nǹkan yìí sì ní olúwa ọba adọ́dà fi àpèjúwe rẹ̀ kalẹ̀ ó fi lélẹ̀ láyé nígbà tá a bá ka ọ̀rọ̀ ọlọ́run ọba a rí àwọn ànábì ọlọ́run ọba ní ìkójá sí àwọn bàbá wọn kánú min ahli nar wa òun min anbiya illah àwọn òbí wọn lára àwọn ẹni náà ni wọn àwọn ọmọ yìí sì ní àwọn ànábì ọlọ́lá wọn. ó lè ṣẹlẹ̀ sí ànábì wa Ibrahim alayhi salatu wa salam ẹ̀rí ó ṣẹlẹ̀ sí ànábì wa sallallahu alayhi wa sallam àwọn méjèèjì sì ní tọ́lọ́wọ́ ọba ṣe irú nǹkan báyìí látara wọn kò sí ànábì ọlọ́wọ́ tó ní ipò ju àwọn méjèèjì lọ. ọlọ́wọ́ ò ní kọ̀líìlù tá a máa ń sọ pé àyànfẹ́ olólùfẹ́ ọ̀tọ̀ àyànfẹ́ ọ̀tọ̀ lára olólùfẹ́ láti máa yọ àyànfẹ́ lára àwọn olólùfẹ́ àtúnwáyẹ àyànfẹ́ òun máa jẹ́ ẹni tá a ní àlékún special ìfẹ́ ìfẹ́ àdáyẹrí ó ju àwọn ànábì ọlọ́run ọba ẹni tọ́lọ́run ọba àdìsí ọlá nífẹ̀ẹ́ sí ni wọ́n gbogbo àwọn olùgbọ́lọ́run ọba láàgbọ́ ẹni tọ́lọ́run ọba láà nífẹ̀ẹ́ sí ni wọ́n ọlọ́run wa yọ mú nínú àwọn olùgbàgbọ́ ó yọ àwọn ànábì ó yọ àwọn òjíṣẹ́ nínú àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tó gbé ìdí wọn jura wọn lọ lára wọn làwọn tọ́lọ́run ọba ṣe ní àyànfẹ́ عليه الصلاة والسلام حتى النبوة محمد صلى الله عليه وسلم عوامل جي آياتين بدا النبوة إبراهيم أعزر من أهل النار بدا النبوة محمد صلى الله عليه وسلم كما صدق في الصحيح مسلم إجد النبوة كثير لصورة عليه ثم بني الصحيح مسلم أنا بلنا لنا أروى النبوة al ti fi anabiwa ibrahim rinlẹ̀ anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ti fi ẹ̀ náà rinlẹ̀ ìyẹn ní sọ́nà wọn bá pé ìjọ tó àlùfíàmà ní ọ̀rọ̀ tọ̀hún yẹn kọjá àtàlẹ́ àlèwò ọmọ máa yàn láàláyé ọmọ gẹ́gẹ́ náà sì lè bàbá àlùfíàmà kò sí ìṣe yóò bá ti jẹ lọ́ọ̀ni èèyàn lọ́rùn yóò ní sẹ́ńlẹ̀ tí a lè máa lé lórí ni kì í ṣe pé kò ní ìpẹ́sẹ́ńlẹ̀. irú ẹ̀ lórí tó wọ àlùfẹ́nà sípò rẹ̀ ga sí tó béèrè pé wá ìsìnkú òun tó fi ga tó báyìí iṣẹ́ mélòó lòun ṣe láyé tọ́lọ́wọ́n bó máa sọ fún pé látara àdúrà tó máa rẹ tí ń sin lọ́hùn tó gbọ́ lọ́hùn gbọ́ tí ń sin lọ́hùn látara àdúrà tó ń ṣe fún ọ ńgbà tó kú tí wọ́n náà sì lẹ́kọ̀ọ́ fàdúrà látara rẹ̀ láti gbé ọgbà báyìí ó jẹ́ lọ́mọ rẹ̀ nìyẹn ṣùgbọ́n ó ní nǹkan tó mọ lórí òun náà ti láàyè nínú àlùjànnà tẹ́lẹ̀ ó tún wá gbà ní kókò irú ẹ̀hún ọ̀tọ̀ ni àmẹ́ni tí ò sáàyè fún nínú àlùjànnà tó bá pé ààyè rẹ̀ ní iná ti rọ́pò rẹ̀ irú ẹni yẹn ò lè jọ láwọn ọmọ kẹta lọ́lọ́mọ bá ń sọ pé lọ́jọ́ gbélé àlùfáàmà ọ̀rọ̀ bá ń jẹlọ owó à ń jẹlọ ọmọ kò sí ń bẹ̀ tí kò bá ti ní nǹkan tí ó máa lé lórí tó jẹ́ gbàgbọ́. olùbá ní ilẹ̀ man atọ́lọ kọ́lé ń tẹ̀lé ẹni tí àlùfáàmà ó dáa fún tí ó ti gbè òun náà ni gbogbo ẹnìkẹ́ni tó bá dúwájú ọlọ́wọ́n ọba pẹ̀lú ọkàn tó má bóun lọ́kàn wá sí fẹ́ mọ́ òun náà ni pẹ̀lú iṣẹ́ táwọn òjíṣẹ́ ọlọ́wọ́n ọba tí wọ́n bá mú wa bá wa. ìyẹn ní àlùfáà wa yìí ti sọ wípé tí èèyàn tí àwọn ẹ̀dá lórí ilẹ̀ ò bá rí òjíṣẹ́ fẹ́ràn wọn bó rántí wọn láì sí èrèjì àìsàn ò máa bá ọkàn wọn ìnira ò máa bá ọkàn. wọ́n ní wọlé abakọ́ لأهل الأرض إلا ما دامت آثار الرسالة موجودة فيهم. àwọn tí wọ́n ń kò lè sí ṣíṣẹ́kù fún àwọn ará alẹ̀ gàtí ẹni tó mú àwọn èèyàn máa ṣẹ́kù lórí ilẹ̀ òun náà ni ṣíṣẹ́kù iṣẹ́ táwọn òjíṣẹ́ ọlọ́run wá jẹ́ nítọ́lọ́wọ́n ọba tuntun wá lẹ̀ ní pé orípa àwọn ànábì ọlọ́run orípa àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ti ń bẹ̀. ṣé àá máa ṣẹ́kù ayé òní parẹ́ lópin ìgbà tí orí pa àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n ọba bá sì ń bẹ láyé. kọ́lọ̀ bá ní wa yìí. àwọn ọ̀rọ̀ tí wọ́n mú wá yìí àwọn ọ̀rọ̀ tó bá tó wá láti inú ẹ̀rí ni nínú káàtì nùbúwà nínú àwọn sọ ibẹ̀ ni wọ́n ti mọ wa. a rí pé nínú tí òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam tó ti sọ fún wa òun náà ní àyàfi lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba bá ká gbogbo àwọn olùgbàgbọ́ tọ́lọ́run bá pa wọ́n tó pa wọ́n sákò lẹ̀. ànábì ní tọ́lọ́run ọba ó sì fi pa gbogbo àwọn olùgbàgbọ́ tán yẹn ní àwọn tí wọ́n jẹ́ mùmínì tí wọ́n nígbàgbọ́ sí Allah àwọn tá à ń pè lólùgbàgbọ́ nìyẹn. àwọn tí wọ́n nígbàgbọ́ sí Allah yìí ṣe ń tí ọlọ́run ọba ó sì ká wọn lẹ̀ náà ni atẹ́gùn tútù tí ó máa wọ̀nyẹn láàbí gbà tá à ń gba afẹ́fẹ́ bí ìgbà tí yàtọ̀ sí ac alẹ́ ìṣòwò ac afẹ́fẹ́ tí òòrùn máa fẹ́ sí yẹn yọ ọ́ tí ò ní kó nira báyà ó sọ ọlọ́run ọba ní tí mọ́ọ̀mù ní bá ń bẹ nínú ihò nínú ilẹ̀ atẹ́gùn yẹn ó fẹ́ wọnú ihò yẹn yóò fẹ́ sí i láàyò sì kú lẹ́yìn ìgbà táwọn ọmọ mi ní àwọn olùgbọ́lọ́wọ́ ọba láwùjọ tí wọ́n bá kán lórí ilẹ̀ yóò wá fún àwọn ṣòro rólẹ́kọ́ọ̀lù àwọn tí wọ́n já àwọn ẹ̀dá abú àwọn èèyàn abúlé ọ̀dà ọlọ́run ọba ní wàá sẹ́kù sáyé nígbà tó bá wá sí tó bá ku àwọn àyè òun oṣù ọlọ́run ọba ní wọ́n máa wá sí ìbàjẹ́ lọ bí wọ́n ti fẹ́ kò ní sẹ́nìkan tó ṣera wọn ní káì tó má tẹ̀lé yìí ọlọ́run ò nífẹ̀ẹ́ sí kò ní sẹ́ni tó kọ̀ fúnra wọn gbogbo wọn wá jọ wọn jọ múrara wọn jọ tẹ̀lé nínú máa ṣe ìfẹ́ràn òfẹ́ oṣù ọlọ́run ọba ní àwọn ilé ìlú máa wá bẹ lórí ilẹ̀ kálíkì àmọ́ òfìdí. yẹnu pé àbá wa sọ wípé àwọn èèyàn máa bẹ lópin ìgbà tí àwọn orípa àwọn ànábì ọlọ́run ọba bá ti ń bẹ àwọn èèyàn sì máa ṣẹ́kù lórí ilẹ̀. wọ́n ní فإذا ذهبت آثار الرسالة من الأرض أقام الله القيامة. أعطاها الشيخ محمد بن صالح بن فوزان أو الشيخ صالح الفوزان ومن آه sí àwọn orípa àwọn ànábì ọlọ́run ọba nígbà tó bá di nǹkan tá a ṣàfẹ́kù rẹ̀ lórí ilẹ̀ tá a rí má nígbà náà lọ́hùn-ún ọlọ́run ọba ó ṣẹ̀ṣẹ̀ wá mú àlùkò àmà wá gẹ́gẹ́ bí àpèjúwe tí a mú wá fún wa ṣáájú. tó eléyìí ń tọ́ka sí muhimmatu rusul wa risalatihim muhimmatu rusuli wa risalatihim pàtàkì àwọn òjíṣẹ́ àti iṣẹ́ tọ́lọ́wọ́n ọba ti ra wọn. pàtàkì wípé dáadáa tí ó máa bẹ nígbà tí a bá ti ń rí àṣẹ́kùbọ̀ sí àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n ọba. so àṣẹ́kùbọ̀ ṣe wọn tí ò parẹ́ náà làwọn náà fi ń bẹ kásẹ̀kùbọ̀ ṣe wọn bá parẹ́ àlùkàmàdé nù kọ́lọ̀ ń dàpọ̀ kó ṣe àná wa. ìyẹn ló fà á tó fi já pé nínú Islam tí yóò bá jẹ́ mọ́mì níwájú ọlọ́wọ́n ọba èyí ò ní gbàgbọ́ sí àwọn nǹkan méjì tí méjèèjì sọ láwọn àfọ́síwẹ́wẹ́ àwa fẹ́ sọ nípa ìfọ́síwẹ́wẹ́ ṣókí kan nínú rẹ̀ tó jẹ́ apá kan àgbẹ̀yìn. apá alákọ̀ọ́kọ́ ni ká sọ pé ashhadu allah ilaha illallah apá ẹlẹ́ẹ̀kejì ni pé ashhadu anna muhammadan rasulullah ashhadu anna ilaha illallah. èyí ò ní tó jẹ́ apá àkọ́kọ́ a wà fi apá ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú ìtumọ̀ rẹ̀ ní gbẹ́mọ̀ nígbà yìí pé kò sí olùjọ́sìn kan lódodo àyàfi Allah Allah sí jọ́sìn tó túmọ̀ sí gbogbo táwọn èèyàn bá ń jọ́sìn fún yàtọ̀ sí Allah ìbàjẹ́ ni yóò sì dúró lẹ́nu ìmọ̀ nínú nìyẹn á insha Allah apá ni pé. وأشهد أن محمدا رسول الله بطن جري تجدد محمد محمد أم عبد الله سياري آمنا تولى سيارانا لرباوا تولى ترى دلي قريش تجدد هاشم محمد هنا بطن جري توجيش يولو ele ìrìn àwọn afẹ́kọ̀ọ́ yẹra wa kí ni ìtumọ̀ eléyìí torí pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ń sọ ṣùgbọ́n àgbóyè nǹkan yìí ọ̀pọ̀lọpọ̀ gbọ́ láti padà máa láwọn nǹkan ṣe tó já sí pé kò lọ pẹ̀lú a nídìí lé lórí kò lọ pẹ̀lú rẹ̀ kò bára wọn kò bára wọn dọ́gba ó sàṣẹ ara wọn ó ní tá a bá ń sọ nípa ìtumọ̀ ṣahadatu anna muhammadan rasulullah ìjẹ́rìí pé dájúdájú muhammad òjíṣẹ́ ọlọ́mọ ọba allahu ni tá a bá ń sọ nípa eléyìí nítorí yóò máa túmọ̀ sí òun náà ló yí pé yóò kó àwọn nǹkan kan sí inú àwọn orígun mẹ́rin àbí àwọn amájẹ̀mú mẹ́rin. tí ó jápé pẹ̀lú májẹ̀mú yìí òun ni ẹ̀rí ta ní fún Muhammad tó fi jẹ́rìí tó lálàáfíà. táwọn májẹ̀mú mẹ́rẹ̀ẹ̀rin yóò bá pé sára ìjẹ́rìí wa pé òṣìṣẹ́ ọlọ́run ọba ni Muhammad ẹ̀rí wa yẹn kéèkì ẹ̀rí ni òfin ìgbè lásán ni kì í lówó ẹ̀rí. kí ẹ̀rí wa ìjẹ́rìí wa pé Muhammad òjíṣẹ́ ọba kí ìjẹ́rìí wa òun tó lè jódodo abùkátà akágbàgbọ́ yé nǹkan mẹ́rin lábẹ́ rẹ̀ nǹkan mẹ́rin yìí àwọn àlùfáà fún náà máa ṣàlàyé rẹ̀ fún wa. alákọ̀ọ́kọ́ táwa náà ó ti rí pé bó ti rí náà nìyẹn tọ́ á tó òfin máa amọ̀rọ̀ kápàṣẹ ànábìmá kápàṣẹ ànábìmá ká ànábìbá pa wá láti nǹkan kan ká ṣe nǹkan yẹn ká má tún ti gbọ́ káfọkàn dànù. bá a ti gbọ́ pàǹdàbí ní ká ti báyìí káṣe kí ni káṣe ń pàǹdàbí dání àṣẹ. tẹ̀síkù òfin ma àkùbàrọ̀ àwọn information ìró tí ànábì bá fún wa à ń láti gbà pé dodo làǹdàbí ń sọ ká má pàǹdàbí ló kùrọ̀ látara àwọn ọ̀rọ̀ tó bá sọ fún wa. اجتماع ما نهى عنه وزجر بقلت النبي صلى الله عليه وسلم تبات القاء حجنا سنكا يا تقو نجي ان تبات لي عمشي كما سنكني الله يعلم الله الا بما شرع اريد مالك يا ريمي ابي ما جمالك ká má fi ìlànà kankan sí ọlọ́run ọba adẹ́dáwà Allahu sáǹjọ́sìn fún àyàfi ìlànà tí Muhammad tó bá là kalẹ̀ ìlànà tí Muhammad yìí sallallahu alayhi wa sallam tó bá là kalẹ̀ ń ní ìlànà tá a ti máa jọ́sìn fún Allah. àwa sọ̀rọ̀ lórí àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí lẹ́yìn kọ̀ọ̀kan. bẹ́ẹ̀ ni ẹni ká pè ní mùsùlùmí. àbí وجدي مسلمي إذا اعتقدت أن هذا الذي جاء به محمد صلى الله عليه وسلم لم يأتي به من عنده وإنما هو رسول من عند الله فعليك أن تطيعه فيما أمر وجد المسلمين لدى جسم محمد nígbà tí o bá ti gbà wípé èyí muhammad mú wá èyí a sọ pé muhammad tó gbàgbọ́ yìí alẹ́ muhammad ń mú wá. mẹ́fẹ́ kìí ti kó mú wá lọ́wọ́ ara rẹ̀. látọ̀dọ̀ ọlọ́run ọba ni ó gba ìṣọwọ́ fún ọ látọ̀dọ̀ ọlọ́run ni tó bá ti gbà pé ọlọ́run ni tó gbà pé nǹkan tó bá mú wá ó ọ kó fún ọ ni. àlẹ́ ìṣe à ń tún sí ọ̀hún fi iná àmàrọ̀ ajá sí dandan ni kò gbà tó bá mú wá lọ́wọ́ rẹ̀ dandan òní kò gbà lọ́wọ́ lórí pé o ti gbà pé Muhammad òjíṣẹ́ ọlọ́run o ti gbà pé ní abáko lójíṣẹ́ ó tó rán níṣẹ́ o sì nígbàgbọ́ sí Allah o sì gbà pé Allah sí ọ kí n tó kù náà ni pé nǹkan tí wọ́n ti ọ yẹn ni kó o gba nǹkan yẹn lọ́wọ́ ẹni a fi rán sí ọ ó tún wá ẹni tó sí ọ ẹni ẹni tí ò gbọdọ̀ rán iṣẹ́ sí ìyàn kó fi nǹkan ránṣẹ́ sí ìyàn ká wá sọ wípé lọ́ba ń dá padà fún pé mi ò fẹ́. tá a bá ti gbọ́ ilé yìí yé pé a ní ìkápá a ní ẹ̀tọ́ bẹ́ẹ̀ la ò ní agbára láti kọ iṣẹ́ ọlọ́run ọba tó bá rántí wa. ó ń tọ́ka sí pé ó jẹ́ dandan lórí èmi àti ẹ̀ kálá nígbàgbọ́ sí Ahmed Muhammad ń tí olúwa ọba aláhù fi hàn sí wa ka gbàǹkà yẹn lọ́wọ́ rẹ̀. eléyìí máa tọ́ka sí kó gbà á lójú sẹ́nu tọ́. فإن لم تطعه فيما أمر كان ذلك تكذيبا لشهادتك sábẹ́bí bá mú ìkẹsẹ̀ wá fún ọ tọ́rọ wọn bá fi ran sí ọ tó bá gbà á lọ́wọ́ rẹ̀. eléyìí máa túmọ̀ sí pé ìgbàlà nẹ́bì tó ló gbà lójú iṣẹ́ tọ́lọ́mọ bá ń ṣe ọ̀hún ìrẹ́lò pa ìtumọ̀ tí ó mọ wá nìyẹn tó mùsùlùmí ẹgbẹ́ ká ṣàkíyèsí eléyìí eléyìí ló ń sọ ti ọ̀ràn yẹn lórí èmi àti ẹ gẹ́gẹ́ bí mùsùlùmí wípé nǹkan kan nínú tó lu ọba bá ti rán àná Muhammad wa àgbẹ̀dọ̀ kọ́ wò nǹkan kan nínú tí àná Muhammad bá mú wá fún wa àgbẹ̀dọ̀ sọ pé àfẹ́ torí pé tá a bá ti gbà á lọ́wọ́ rẹ̀ àti kèé ló pọ̀rọ̀ nìyẹn àbí tó máa tọ́ka sí pé irọ́ làwa ń pa àwa tá a sọ pé àgbà kó jù sí ọlọ́run ọba nìyẹn àwa ń parọ́. tó ìtẹ́nu méjèèjì náà sì ni aburú tó bá sọ pé gbà á lójú tó já pé òun parọ́ ni mọ̀nàtìkì ni ọ́ nìyẹn. tó bá sì sọ pé gbà á lójú tó wá fi nǹkan kan jíṣẹ́ fún ọ látọ̀dọ̀ olúwa ọba tó wá sọ pé òun gba nǹkan yẹn kìkìrì ni ọ́ nìyẹn tó àti ìfẹ́pẹ̀tẹ̀ látara kápá nẹ́bì ló pọ̀ àti ìfẹ́pẹ̀tẹ̀ látara wípé ká pé kágbà káyídá sí pé ìgbígbà wákàgbà Muhammad irọ́ là ń pa méjèèjì náà ìkànkàn náà ní padà ń kú sí òun náà ni pé a máa mú yàrá inú náà ni. Kílè ni ọ̀rọ̀ ṣókí lórí orígun àkọ́kọ́ tó ń bẹ nínú shahadatu anna muhammadan rasulullah àbí kápẹ́ yìí ní májẹ̀mú àkọ́kọ́ tó gbé ẹ̀rí yìí dúró. ta'atuhu fima amara. tó bá ti lè pa ọ́ láṣẹ ìwọ náà ti mà nísìnyí tí wọ́n bá bí ọ pé gẹ́gẹ́ bí mùsùlùmí tó gba muhammad gbọ́ ló ṣiṣẹ́ táà bá sọ nǹkan fún ọ kí ló yẹ kó o ṣe wàá ló yẹ kó o tẹ̀lé ni mandala mùsùlùmí rẹ ni ọ mandala ọmọlẹ́yìn dáadáa ni wọ mandala olùtẹ̀lé rere oníwọjọ lẹ́yìn ànábì irú òkò yìí irú òṣèṣì yìí òun ni tí àwọn sàábí ànábì ti bá ànábì wa lò rọbì Allahu ta'ala anhum kọlọ bá mi yọnu sí gbogbo wọn lápapọ̀ ẹni wọn kì í dá òtún fún ànábì bá mú wa fún ànábì bá ti gbé ilẹ̀ wọn ti gbé náà nìyẹn tánàbí bá ti gbé ilé wọn lọ́wọ́ wọn ti gbà á tánàbí bá ti lé wọn kú ń bẹ̀ wọ́n ti jìnnà. wọ́n ti máa ń ṣe nìyẹn ṣùgbọ́n ó ṣe ilé mọ́ ti yá lẹ́nu pé ọ̀pọ̀lọpọ̀ àwa lónìí tálá àgbáyé pé Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ni àìmọye nínú wa tó já sí pé yu'minuna bi ba'd al-kitab wa yakfuruna bi ba'd wọ́n á gbà wọ́n á gbà nínú ntá nàbì mú wa wọ́n á sì gbá dànù nínú ntá nàbì mú wa wọ́n á gbà tó bá wù wọ́n wọ́n á gbà tó bá wù wọ́n dànù nígbà tá a gbálẹ̀ tá a dà tá tẹ ẹ bá ti ń sọ fún ọ pé ànábì sọ báyìí ànábì ń báyìí wọ́n á ní kò sí nínú Al-Qur'an tí ò bá ti sí nínú Al-Qur'an ẹ má gbé yẹn wá fáwa. inna lillahi wa inna ilayhi raji'un bó o láti fẹ́ fi alukur'ani nìkan ṣoṣo láti fẹ́ máa fi ṣe islam nígbà tó já sí ọlọ́run ọba tó fi islam ran muhammad ó sọ fún wa wípé nǹkan méjì la gbọ́dọ̀ fi ṣe ó sọ fún wa pé nǹkan méjì la gbọ́dọ̀ fi ṣe àwa wá fẹ́ mú ọ̀kan afẹ́jù kan lẹ̀ ọba tó fi rán nábì sí wa pé nǹkan méjì ló fẹ́ ká fi ṣe islam. قل وبني وأنزلنا إليك القرآن لتبين للناس ما نزل إليهم àwọn ọlọ́wọ́ bá sọ kùránì kalẹ̀ fún wa bẹ́ẹ̀ kó fi jíṣẹ́ fún wa kó sì ṣàlàyé rẹ̀. alukùránì iṣẹ́ àlàyé tànàbí ló mú wa súnà mẹ́fẹ̀ ní tànàbí sọ tànàbí ṣe tànàbí fi ṣe ọlọ́wọ́ ti ní á kírun bó lànàbí kí ọlọ́wọ́ ti ní á gbá òbó lànàbí gbà á ọlọ́run ní ayọ̀ zakabo lànàbí yọ gbogbo àwọn nǹkan yìí ànábì ló ṣàlàyé rẹ̀ náà ń pè ní fọ́síwẹ́wẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ̀rùn àbí ìsinmi sọ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ààwẹ̀ àbí ìsinmi sọ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé hajj àbí ìsinmi sọ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé zaka àbí ìsinmi sọ. تكبر الأيام ولا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم ẹ̀fọwọ́rí ẹ̀fọjú yín ẹ̀fọjú yín ẹ̀fọwọ́rí ẹ̀fọ orí yín ẹ̀fọṣẹ yín ẹ̀kúnrẹ́rẹ́ bá ti ṣe àdìsí ni ó sọ àdìsí ni ó sọ ìwé tọ́lọ́wọ́ bá ní awẹ́ tọ́lọ́wọ́ nípa ìkóńtò júlù bá ń tọ̀tọ̀ hàrù tẹ̀ bá ní granada ẹ̀kúnrẹ́rẹ́ bá a ti rí àdìsí ní ìkọ́ ọ̀ bóyá láti wá sọ pé Qur'an nìkan ẹ ti àdìsí lẹ̀ lára tí ó máa ń kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nìyẹn Islam tá a bá fẹ́ ṣe nǹkan méjì ní lápapọ̀ lẹ́sẹ̀ ní atamasuk bilkitaabi wa sunna atamasuk bilkitaabi wa sunna kéèyàn ó di kìtáàbù mú èyí ni alukur'an kéèyàn ó sì má di súnà náà lẹ̀ èyí ni àwọn hadith èyí tó jẹ́ pẹ̀lú alhadith alqawli wọ́n fi ní asúnà tó alqawliya èyí tá nàbì ṣe ń ṣe wọ́n fi ní asúnà tó alfa'liya yẹn ni alhadith alfa'li asúnà tó taqririya alhadith taqriri gbogbo àwọn eléyìí àpapọ̀ àfi máa ṣiṣẹ́ ìjọsìn wa àfi máa ṣe Islam àárí nípa nabi mú wá fún wa ńbẹ́nu alukur'an nípa nẹ́bí mú wá fún wa ńbẹ́nu hadith gbogbo ẹ̀ là á papọ̀ tá a fi máa sin lọ́wọ́ ibẹ̀ gbogbo ọ̀nà méjèèjì láti máa mọ́ra yàn ọ̀nà méjèèjì náà láti máa mú títí ju ọ̀ra yàn gbogbo àwọn eléyìí àwọn nǹkan tá a gbọdọ̀ gbàgbọ́ yìí rẹ̀ ni tí a bá ló ń gba Muhammad lójúṣẹ́ ó gbọdọ̀ tẹ̀lé nǹkan nàbì bá pàṣẹ ó gbọdọ̀ tẹ̀lé nǹkan nàbì bá mọ́ wa eléyìí ó jẹ́ mẹ́jẹ̀mọ́ alákọ̀ọ́kọ́ tí shahadatu anna muhammadan rasulullah àti ìtumá rẹ̀ tí ó fi jókòó ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ tẹ̀sí òfin máa àkùbàrọ̀ àwọn èrò tí ànábì bá fún wa ká nígbàgbọ́ sí àwọn ìròyìn náà ká sì nígbàgbọ́ sí àwọn àròyìn. eléyìí pàtàkì púpọ̀ làwọn àbá àti yìí máa àkùbàrọ̀ bí ẹnìnàbí صلى الله عليه وسلم من الغيب وحي من عند الله gbogbo ń tàn nábì bá fún wa nírò nípa rẹ̀ gbogbo ń tàn nábì bá sọ fún wa ń pa rẹ̀ nínú àwọn nǹkan tó pamọ́ tá a lè fojú wa rí àbí tá a lè fetí wa gbọ́ àbí tá a lè sí ilé ẹ̀ àmọ́ ànábì sọ fún wa pé báyìí nìkan òun báyìí nìkan òun ṣẹlẹ̀ báyìí nìkan òun ṣe wà gẹ́gẹ́ bí mùsùlùmí gbà òótọ́ là ànábì sọ. So má jẹ́ kí ẹnìkan tó sọ nǹkan kan fún ọ tí ó wà mú ọmọ táwùtù nǹkan nẹ́bí sọ lókè ìgbà tó ń lẹ̀ fáà sọ ẹnìkan kan gbọ́dọ̀ sọ nǹkan kan tó o bá jẹ́ pé o bá gbà nẹ́bí ló ti lódodo àwọn nǹkan tó dáwọn nǹkan tó pa máa nẹ́bí sọ fún wa nínú wáyé tọ́lọ́mọba ti ránṣẹ́ sí lára àmì sí ọlọ́mọba ni. ولا يأتي بشيء من عنده صلى الله عليه وسلم تسيك كتا النبي موالك القرآن الجريسك ولا ينطق عن الهوى ولا ينطق عن الهوى النبي سبحانه إن هو إلا وحي يوحى gbogbo tó bá sọ fún yín wáàyí ni information ni tí wọ́n fún un látọ̀dọ̀ ọlọ́run ọba àlámàhù ṣẹ̀dí ìdòlòkúwà ẹni tó fún un ní nǹkan yẹn tó kọ́ ní nǹkan tí a nǹkan yẹn ẹni tó kọ́ òun náà lẹni tó ní agbára gan ẹni tó lágbára ni ẹni tó yàtọ̀ ṣètọ́ ni olè ìdáṣẹ́rú lọ́wọ́ ni ọba àwọn màlẹ́kà àyè ọlọ́run nínú àwọn màlẹ́kà tọ́lọ̀ ọba máa ń fi iṣẹ́ wá àyíran iṣẹ́ tó pàtàkì jùlọ òun náà ni jìbìrì mú nǹkan yẹn wá lọ́wọ́ fi rán sí ànábì sallallahu alayhi wa sallam. Sọ́rọ̀ yẹn bá lànàbì yìí sọ̀kọ̀ yẹn ní gbogbo sábà ìbá sọ fún wa tó bá pa mọ́ gbogbo àwọn nǹkan yìí pátá kì í ti fẹ́ lọ. Kì í ti fẹ́ lọ rárá rárá. Eléyà gbọ́dọ̀ gbọ́ yìí. لهذا ما أتى به من أخبار الغيبيات من ومن الكلام عن الله عز وجل يلي تتكتب كنت النبي بامو وقوة nínú àwọn ìró nǹkan tó pamọ́ àbí ọ̀rọ̀ nípa ọlọ́run ọba kọ́ ọlọ́run ọba máa ń ṣe báyìí ọlọ́run ọba ṣe báyìí ọlọ́run ọba máa ń ó máa ń ṣe títí báyìí ọlọ́run ọba lórúkọ báyìí ó ní ròyìn báyìí ọlọ́run ọba ń dára báyìí báyìí láwùjọ náà rí báyìí ní náà báyìí ní sàárè rí báyìí ní bíríìjì àsọ̀rọ̀ afárá sọ̀rọ̀ bíríìjì ní jẹ́bẹ̀ àsọ̀rọ̀ báyìí أراي لكم كمسلمي أن يصدق بها وألا يكذب نبي فيها تقدر زايقو بدون أما ويقدر بنور من الله ìmọ̀nà òsì fún wọn látọ̀dọ̀ ọlọ́run èyí tí wọ́n fi ń ṣe first life tí wọ́n fi ń rìn nínú òkùnkùn ayé tí wọ́n ń bẹ náà ní ọpọlọ wọn kì í fi tẹ́tọ́lọ́ wọn ọba ti ránṣẹ́ kì í ti wá yìí ọpọlọ wọn ní first life ayé wọn wọ́n gbára nílà akẹ́yìn wọn ju ìtọ́sọ́nà ọlọ́run lọ. nínú wọn lẹ́sìn náà láwọn ẹ̀sìn máa sọ fún yín pé kò sí ti ń jọ́ lọ́run níbi kankan gbogbo ìyẹn wọ́n kàn fi ṣẹ̀rù balẹ̀ káwọn yẹn má bàa máa ṣàbúrú fúnra wọn ní ìdẹ́rùbá ní kò sí ti ń jẹ́ sàárè kan kò sí náà nìkan kò sáàlù bẹ́ẹ̀ náà nìkan asọ̀dẹ́ ó lè ní kò sí ti ń jẹ́ bí àmì sàárè kò sí ti ń jẹ́ kí àlù bẹ́ẹ̀ náà gbogbo àwọn ẹ̀yẹ́ wọ́n gbé kalẹ̀ yìí tó bá dùn bẹ́ẹ̀ ká múra sí dáadáa nìyí tó bá kóró bẹ́ẹ̀ ká lè mọ́ ni yóò ní sọ́kẹ́ wà fún nìyẹn yóò lóhun fìlọ́sọ́fà kan ní òun ṣe àìmọ̀ ronú àwọn máa ń ronú jinlẹ̀ ní nínú àwọn tó rí wọ́n ti kú jù láyé àwọn náà ṣe ń tó jẹ́ ìmọ̀nà àtọ́lọ́ yóò wá sọ ẹ padà rẹ lómi tí ó kó gbogbo ẹ papọ̀ lódìdí nígbà tó bá kó papọ̀ lódìdí tán òun sọ pé ànàdà òun lé dìmá lẹ́mùsáàhìd ṣé ṣé mi ò bá ti ẹ̀ ti lè fojú rí àwọn máa ń lọ àhóṣ lá àwọn ènìyàn ṣé ṣé mi ò bá ti lè fíìlì mi ò nígbàgbọ́ sí bóyá kí n ti fi mi gbọ́ nípa bá lè fi fi gbọ́ lágbà nípa bá lè gbóòórùn lágbà nípa bá lè fojú rí lágbà nípa bá lè fọwọ́ kàn lágbà èyí bá ta bá lè tẹ́sì pẹ̀lú ahọ́n wa lágbà tó bá ti yàtọ̀ sí gbogbo òyìn àgbà á lòun gbà pé atẹ́gùn wà torí pé òun fi iye ẹ̀ lára òun gbà pé orú wà torí pé òun kì í orú lára á ní pé òun ò bá ti lè kí lówó ògbà nìyẹn. ṣùgbọ́n irú àwọn ilé ìwé wọ́n ti gbàgbé wípé gbogbo àná la gbà wípé àìsàn ń bẹ àlàáfíà ti ń bẹ ẹbí rẹ pé kó mú àìsàn wá kápojú ní ti ń gbá àìsàn ó yẹ káyọ̀ pé kò sí ti ń gbá àìsàn pẹ̀lú ìlú wà torí pé àwọn èèyàn ń sick ẹ̀yin lẹ lórúkọ yìí sókè á sọ pé làákàyè rẹ làákàyè làákàyè ọpọlọ kí ẹni làákàyè kì í ṣe ọpọlọ tí ó dàbí ẹrọ̀pọ̀ tó kojọ tó ṣùgbọ́n bí ẹrọ̀pọ̀ kọ́ kí èèyàn máa mọ nǹkan tí wọ́n lò ní brain brain ẹ̀ sáà làákàyè yóò dà rẹ́rù màkúù kì í ṣe nǹkan tá a torí ẹ̀ka ẹ bá sọ fún ẹnìyẹn pé tó jẹ́ kẹ́ ẹ fojú rí làákà ìtẹ̀ náà àti kó mú ilé yín lọ́wọ́ kẹ́ fọwọ́ kan tí ò bá ti rí kẹ̀kẹ́ tí ń lẹ̀ ẹ sọ pé kò ní làákà ìlà nìyẹn. àwọn eléyìí ni àwọn nǹkan tó já sí ìròyìn máa wá máa gbà gbọ́ ni àwọn èèyàn kan lẹ́nu náà ní olóríṣiríṣi bá nẹ́bí ti sọ nípa wọn. Jẹ́ ọ̀sẹ̀ ànágbèwà Muhammad sallallahu alaihi wa sallam gbà tó ṣe al-Isra wal-Mi'raj. oróyìn àwọn ọmọ aná tó rí àti irú àtàwọn táwọn míì jẹ oróyìn àwọn tó rí irú ìnira tí wọ́n ń rí ní wọ́n sọ pé kò rí bẹ́ẹ̀ ìjẹ́rùbá ní. báyẹn kọ́ ni mùsùlùmí máa ń lò ọba ni. ọba ní pé àgbọ̀dọ̀ lọ kó tako làákà yìí ìròyìn lè lọ kò túmọ̀ sí pé ìròyìn yẹn kò exist àmọ́ lè kọjá làákà ìwọ tó ń gbọ́ ni torí pé làákà ọmọ ìdí yẹn náà máa ń jura wọn lọ fi ń tẹ́lẹ̀ kan òrí làákà ìrẹ̀ fi gbé ẹlòmíín lè rí làákà ìfi gbé ìyẹn ló fà tó fi jẹ́ sí gẹ́gẹ́ bí mùsùlùmí nìyí nípa náà bá ti sọ àgbà wọn nǹkan yẹn wípé òdodo ni àtọ̀dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òun náà làwọn nǹkan yẹn ti wá a ò sì ní takò àìsí ọmọlẹ́yìn òdodo fún ànábì a nígbàgbọ́ sí ashhadu anna muhammadan rasulullah àgbà lójúṣẹ́ o. nínú sàárè ẹlòmíì lè wò wípé ẹni tá a ti sin sínú sàárè tá a ti dá yẹn pẹ̀lú tẹ̀kún wa láwọn fún tún wá ju wọn jókòó èyí bá béèrè ní ọpọlọ wípé àyẹ̀wò ló ní sàárè yẹn tó jókòó sí. tèmi tá a sin tá a ti dá yẹn pẹ̀lú mọ́lẹ̀ àyè tó kù àti ti yẹn pẹ̀lú ọ̀pọ̀ ààyè wo ló kù sí èèyàn méjì kó tó wá bá ká sọ pé kàmú kárù kànà kíyò fún wàá dá ajókòó tó máa béèrè béèrè tó yẹ pọ́sibù àmọ́ béèrè yẹn lọ́wọ́ ara wa ṣùgbọ́n àwọn kìkì tí wọ́n máa ń béèrè owó ẹ̀ sọ́run wọn bá fi fún wọn létí ni pé ẹni tó dáa yín nígbà tẹ́ ẹ̀ jẹ́ ìkẹ̀kẹ́ tó kó o yín jọ nígbà tẹ́ ẹ̀ tiẹ̀ tí jẹ́ kankan tó pè ní ẹ̀dá tó ẹ̀ jẹ́ kankan tó wá kó orí lọ ní tẹ́ wá dé èèyàn látara àtọ̀ ó lágbára àti lè ṣe nǹkan mí náà tó ti yọ wọ. torí nǹkan tá a gbọ́dọ̀ pè nírọ́ òun náà ní pé àwọn àròyìn sáà náà dìbà fún wa ayé pè nírọ́ o gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo tó sì nígbàgbọ́ pé òjíṣẹ́ ńlá anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run dákùnmá pè nírọ́. بكنا ومقتضى شهادتك له أنه رسول الله سودان جاكوب سيولون وباني انتو ما وابيري أن تصدقه فيما أخبر gbogbo tó bá ti fún ẹ ní ìròyìn nípa ẹ gbogbo rẹ̀ gbàkóde ní ní sọ ẹgbẹ́ bá a ti sọ sẹ́yìn. wà á lè rẹ̀ kú ní fi kọ́lbì tẹ̀sẹ̀kùn bí a nà máa àkùbàrọ̀ bí i àkùnrin kò sì gbọ́dọ̀ máa síyèméjì kankan nínú ọkàn rẹ nípa wípé tó sọ òdodo ni. وإن كل خبر أخبر به النبي صلى الله عليه وسلم نقول إنه عليه الصلاة والسلام في صادق ولو كنا لا نرى ذلك الشيء خصم وفي بقبون النبي باصفه وقتا إتاتي جالهم وباقما باقما lágbọ́dọ̀ gbà pé òótọ́ làǹdàdì ń sọ fún wa kódà bá a bá fojú wa rí nǹkan náà à á gbà kó dodo ni kódà bá a bá fojú wa rí nǹkan náà a sì gbọ́dọ̀ gbà kó dodo ni. eléyìí pàtàkì gan láti lè gbé ìsìláàmù wa dúró láti lè gbé ẹ̀rí wa sí Muhammad sallallahu alayhi wa sallam láti lè gbé e dúró ó pàtàkì ká gbọ́ àgbọ́yé lóyún dáadáa kọ́lọ́n kó ṣe àrùn wa ẹlẹ́ẹ̀kẹta nínú orígun tó gbé ìjẹ́rìí pé Muhammad òjíṣẹ́ ọlọ́run ọba ni dúró àbí ká pè é ní májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta tó rọ̀ mọ́ ìgbà náàbì lójúṣẹ́ ìsìnàbù máa náà àníhó wọ̀zọ̀jà jíjìnà sí ní tó bá kọ̀ fún wa jíjìnà sí ní tó bá nílé wa kúrò níbi rẹ̀ ká jìnà sí nǹkan náà ká má wọ́n ní máa náà àníhó nàbí sallallahu alayhi wa sallam gbogbo ń tà nàbí bá kọ̀ tó bá ní ká kú òǹdí rẹ̀ àwọn zádàrà ẹ̀yìnwó àwọn ṣàrọ̀mọ̀hó àbúkà sí nǹkan náà léwọ̀ fa ìnáwó yẹ́jú bó ṣe náà bóhó ìwọ gẹ́gẹ́ bí mùsùlùmí tó sì gba muhammad lójú sọ ó gbọ́dọ̀ gbà pé ọ̀ràn àyàn ni kò jìnnà sí èyí ń gbọ́dọ̀ kọ́kọ́ jókòó sínú ọkàn rẹ náà kódà bí ẹ̀ṣẹ̀ bá tí ọ débi rẹ̀ tó ṣe ìyẹn ni wàá ti mọ̀ pé àìsí mo ṣèyí ò dáa àmọ́ wàá kọ́kọ́ ti mọ̀ wípé ọ̀ràn yẹn ni kò má ṣe. fẹ́ àtẹnudáwó àrẹ ìsọ̀rọ̀ àti wọ́tẹ́rẹ́ àmì wàá jìnnà sí nǹkan yẹn lẹ́nu tó fi ń tẹ̀lé àti ànábì lẹ́nu tó fi ń pa òfin ànábì má. torí pé ọlọ́mọ ọba ọba tó ga sọ wípé وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا من سورة الحصر آية لا تجي olùwà bá ní gbogbo tí muhammad tó jíṣẹ́ náà bá ti mú wá fún yín gbogbo tó jíṣẹ́ náà bá ti mú wá fún yín ọlọ́wọ́n bò yọ ọ̀fẹ́ sáńdẹ̀ ní ọ̀rọ̀ yìí gbogbo tó jíṣẹ́ náà bá wá fún yín fọkùrúhù ẹgbà ẹgbà ẹtẹ̀lé ẹlò wọ̀mẹ́rin ha tó ń ẹni gbogbo nǹkan tí nǹkan tó bá ti kọ̀ fún yín kíkẹ́ ìgbìyànjú ẹgbà wọn ẹ kú òní ju rẹ̀ ọmọ sí ma bẹ́ẹ̀ wọn bá ṣe pa wá láṣẹ ìran o bá ṣe bá nàbí lò tó bá ti lọ bí ká ṣe nǹkan lẹ́sẹ̀kẹsẹ̀ láàgbà nǹkan náà láti bẹ̀rẹ̀ sí ní ṣe tó bá sì lé wa kú òní ju nǹkan tó bá pọ̀ pẹ́pẹ́ fún wa à ń láti já wọ́ká jìnnà sí nǹkan náà tó lè dá jókòó nínú ọkàn wa gẹ́gẹ́ bí mùsùlùmí tó yẹ gbà wípé nǹkan náà bá kọ̀ ọ̀ràn yẹn ni kó wọn ó ojú ẹni eré ní òfin wo rẹ̀ ní àbójú ẹni tó ṣe ọlọ́run lẹ́tara nǹkan yẹn láì sí èméjì yóò ríra rẹ̀ lọ́daràn yóò sì ríra rẹ̀ lẹ́lẹ́sẹ̀ nígbà tọ́lọ̀ tí ní o máa mutí o máa jalè má parọ́ má ṣe jìnnà má ta pẹ́pẹ́ má lu jìbìtì má pààyàn má gba má jẹ má fara ní ọmọ làkejì má ṣàánú ẹni tó bùkátà ṣàánú ńgbà tó o bá ní kápá máa sọ̀rọ̀ tó dáa lẹ́nu wọn má sọ̀rọ̀ tí ò dáa máa ṣàkóso má bà nǹkan jẹ́ mọ́tò fúfú mọ́tò kéé ọlọ́run ọba kọ gbogbo nǹkan yìí fún wa láfara ń fà nẹ́bí mú wa la sì mà pé kò dáa èèwọ̀ ní nǹkan náà wọ́n ní ká má ṣe é téèyàn kan ni wọ́n bá parọ́ yóò mọ̀ yìí kò ń dẹ́sẹ̀ àwọn tí ò bá lọ́rọ̀ yẹn pé ọ̀rọ̀ yẹn ni kó ń tẹ̀lé sànẹ́bí ọ̀rọ̀ yẹn ni kó ń fi sànẹ́bí bá kọ̀ ọ́ lẹ̀ tó bá parọ́ kò ní rí ní ìkẹta bó palẹ̀ kò ní rí láburú bó ṣèjìnà kò ní rí láburú bó pààyàn kò ní rí láburú bó gbẹ̀yàn kò ní rí láburú bó pààyàn lólè kò ní rí láburú gbogbo tó bá ṣe yóò máa lóun lajú ni yóò máa lóun ṣayé ni yóò máa lóun lóga ni ṣùgbọ́n tó bá ti mọ̀ pé nǹkan yìí tó sì gbà gẹ́gẹ́ bí mùsùlùmí tó gbà nẹ́bí lójúṣẹ́ tó bá ń ṣe nǹkan yẹn yóò máa ríra rẹ̀ lẹ́lẹ́sẹ̀ ìmọ̀ wá ríra rẹ̀ lọ́daràn látara ntánú pé má ṣe fi ń ṣe òun náà ní ẹ̀sẹ̀ rẹ̀ ó máa kéré ó ṣe é ṣe kọ́lọ́ ọ̀bọ padà kọ́ mọ́kò ní yẹn. nígbà tí ìbá ti rí ni tó kọ́ torí ni tí ò tọ́ àmọ́ tó bá rí ní tó tọ́ òní ti sàn yẹn lọ yóò máa bá a lọ náà ni yóò wá kú lórí ẹ̀. tòun fà á tó jẹ́ pé gbogbo sáà náà ní bá ti pọ̀ fún wa ọ̀ràn yẹn ní ká mà pé ìwọ ni ká ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí òjíṣẹ́ nìyẹn tó wá jíṣẹ́ fún wa pé má ṣe má ṣe rẹ̀ má ṣe náà ni. kó o bẹ̀rẹ̀ kó bẹ̀rẹ̀ náà ni jìnnà sí náà ni pàtì pàtì náà ni sílẹ̀ sílẹ̀ náà ni gbogbo àwọn nǹkan yìí à ń láti dì í mú gẹ́gẹ́ bí ẹni tó gbà nẹ́bí ló ti sọ. àwọn àlùfáà wa ní. ما أتاكم من الأوامر والأخبار فخذوه امتثالا لأوامره وتصديقا للخبر gbogbo nǹkan náà nígbà tí wàá mú wá fún wọn yín ẹbí mú lẹni tó ń tẹ̀ láti ẹ̀rẹ̀ tó ń pò fún ọ̀mà tó sì gbà á lólódodo. mọ́nà ha tó ń يجب أن تتركوا طاعة لله عز وجل ولرسوله إن تبع تقفوني لبنك جيجو سيلة لكن بكرة أوباما تسن قا أشياء نبينا ما أن من لم يتجنب ما نهى عنه صلى الله عليه وسلم وزجر اعتقادا أنه لا يجب عليه الانتهاء فهذا قدح في الشهادة gbogbo ẹnikẹ́ni tí ò bá wà lọ jìnnà sí nǹkan nẹ́bí kọ̀ tí ò lọ kú oníbi nǹkan nẹ́bí lé kú bẹ́ẹ̀ lẹ́ni tí ó gbà pé náà gan kọ́ ni kó òun fi kàn yẹn lẹ̀ kò ń lọ́rọ̀ yẹn láti jìnnà sí irú ẹni yìí ẹ̀rí rẹ̀ kò gbádùn máa wọ̀. ìsọkó nǹkan nẹ́bí Muhammad ló ti sọ ọlọ́mọba ìgbàgbọ́ rẹ̀ tó ti sọ ọlọ́mọba nẹ́bí yẹn ìgbàgbọ́ yẹn ó ti lẹ̀ ìgbàgbọ́ yẹn ò gbádùn ìgbàgbọ́ yẹn ò ní àlàáfíà. وإن التزم ذلك وقال سمت يبعد دعاك تتعن نبي بات الكون تبدأ نكون غروب ونجيه سبوة تتي نلتزم بالذي نهى عنه النبي عليه الصلاة والسلام بقبون تعن نبي باتي كون بدأ نكاك من أسي فتني خمسي لكن سبا غلبت نفسه وخالف ذلك قليلا أو كثيرا يكون نقص في شهادته كذا وقد في لشكين خانية eléyìí ò ní gbàgbàgbọ́ rẹ̀ jẹ́ ṣùgbọ́n yóò kàn máa fi àbùkù àti ààyè sí ara àgbàgbọ́ lásán kó o parí ẹ̀sọ̀ tó ń bẹ láàrin ilé ẹni káàdì tí kò gba ń tà nẹ́bí kọ̀ lọ́rùn àyàn láti jìnnà sí tó sì ló ń gbà nẹ́bí lójúṣẹ́ ìgbà lójúṣẹ́ yẹn kò lálàáfíà ṣùgbọ́n ní tó bá ti pé gbàǹtà nàbí gbà níta nàbí kọ́ gbà fọ́ọ̀rọ̀ yẹn ni kó wọ́n jìnnà sí. ṣùgbọ́n ẹ̀mí rẹ̀ padà sí lọ ṣe nǹkan yẹn bí ọ̀rọ̀ ṣe ní àbúkúpọ̀ ló ṣe nínú tánikọ́mọ̀sì yẹn ni. irú ẹni yẹn ìgbàgbọ́ rẹ̀ ò bàjẹ́ ṣùgbọ́n ìgbàgbọ́ rẹ̀ ní àbùkù nínú ó láàyè. irú ẹni yẹn kó sínú ìṣẹ́lẹ̀ wọn ọba ó sì kó sínú ìṣẹ́ Muhammad sallallahu alayhi wa sallam ẹlẹ́fẹ̀ẹ́ ní ká ti dúró nínú àwọn orígun tó gbé ẹ̀rí wípé Muhammad òjíṣẹ́ ọlọ́wọ́n ọba níró àbí nínú àwọn májẹ̀mú tó já sí òun ní ìjẹ́rìí rẹ̀ kó jíṣẹ́ ọlọ́wọ́n ọba ní Muhammad ní òfin ní àlàáfíà òun náà ní pé alẹ́ ọba dá Allahu illa bima shar'a ayé alẹ́ ta àbúdà Allah anta kàlẹ́dì yẹn أن muhammadan رسول الله. ألا تعبد الله إلا بما شرع النبي. tó bá ti gbà محمد. pé òjíṣẹ́ ọlọ́run ọba ni muhammad iṣẹ́ tọ́lọ́wọ́n ọba fi rán sí ọ lára rẹ̀ náà ni ọ̀nà bí ṣe fún lọ́wọ́ ọ̀nà bí ṣe fún lọ́wọ́ wọ́n gbàdọ̀ wípé o fi ọ̀nà kankan sí ọlọ́run ọba àyàfi ọ̀nà táwọn nàbì bá mú wa eléyìí náà ń pè ní tawhidu nabiyyi sallallahu alayhi wa sallam birrisala tawhidu Allahi bil ibada ń bẹ kásọ̀lọ́ wọn ọba lọ́kàn pẹ̀lú ìjọsìn ń bẹ kásà nàbì lọ́kàn pẹ̀lú iṣẹ́ ń bẹ. Tulára ìsọ̀rọ̀ wọn ọba àlekè ọlá lọ́kàn Allah ọ̀nà ní pé olùkàlà máa Lára ọ̀nà tá gba àṣà nẹ́bí Muhammad lọ́kàn ọ̀nà ní wípé àṣẹ tó bá pa wá òun làṣẹ tó lè tu gbogbo àṣẹ tá a máa tẹ̀lé ẹnìbọ̀dì tó bá pàṣẹ tó bá ti yapa àṣẹ ànábì yà á gbà ti ẹ̀nu ni àti mọ́rí yẹn tó jẹ́. a ìyá rẹ̀ mọ̀ ní a bàbá rẹ̀ mọ̀ ní kò débi àṣẹ tá ànábì bá pa. àyà mọ ọ̀nà ká tó rọ̀ wọ́n ni a máa ní pé kí wọ́n ká lọ sí ànábì. èèyàn lè ṣe ọlọ́run níbi èèyàn lè ṣe èèyàn torí ká mọ̀ṣẹ́ a lè ṣe ẹ̀dá torí ká mọ̀ṣẹ́ òjíṣẹ́ ọlọ́run àmọ́ àgbọ̀dọ̀ ṣe ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ níbi torí pa afẹ́rí ọ̀nù ẹ̀dá ni nínú ẹ̀dá lè pa ọ́ láti ẹni tí ó kó bá ọ níwájú ọlọ́run tó ẹni tí ó kó bá ọ láyé. Ṣùgbọ́n ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ ò ní pa ọ́ láti torí ẹ̀ láì fi ti àtẹ́tẹ́ dábàá pa wá ká fi dàṣẹ ọlọ́run ọba nù àti ká fi dàṣẹ òṣìṣẹ́lá muhammadu anabi nìkan làwọn ẹ̀tọ́ láṣẹ rẹ̀ tó o bá ti ní ti ọlọ́run ọba ẹ̀ máa tẹ̀ láṣẹ anabi ìfẹ́lẹ̀ ọba sọnù. níta anabi bá ti kú bá sọ fún wa lára pa àtànẹ́bì ní ọ̀fẹ́ tuntun pẹ̀lú iṣẹ́ òun náà ni pé tó bá sọ fún wa ìró tó bá fún wa nìkan là á gbà lódodo tí ò sí ìròyìn ẹlòmíì ní fọmísìn ẹlòmíì tó lè gba àdànù àbí tí ó wàá mú ọkàn wa máa dá òkè kànẹ́bì gbogbo ẹnìbọdì tó bá ní fọmísìn kan lọ́wọ́ tí ó bá ti wá dá òkè kànẹ́bì ti sọ àdá ti ẹnu ni gbogbo ẹnìbọdì tó bá ní fọmísìn kan lọ́wọ́ tí ó bá mú wa sọ kànẹ́bì nù àkọ́ ti ẹnu ni bá a ti máa gbà nẹ́bì méjì sẹ́nu àṣà nẹ́bì mẹ́kan ṣoṣo pẹ̀lú wípé gbogbo ohun tó bá ti ẹni fún ẹni ìfẹ́ fún wákàtí ìka wá tẹ̀lé àní pé àlejò ni ọmọ ẹgbẹ́ nǹkan ọ̀dọ̀ pé tó bá gbà pé mi ni bàbá rẹ o bá gbà pé mi ni ìyá rẹ tí mo gba ẹ̀jẹ̀ sí ọ lórí ìyá lọ sí. aná ẹ̀dá kan má bínú torí tọ́lọ̀ èmi lè sún fẹ́ sọ yìí náà ni. olórí bí ọmọ ẹgbẹ́ ni ọmọ ẹgbẹ́ ni rárá ẹ̀yin náà lè bí mi. kì í sì sọ lórí ibú pé kò sórí olórí ibú nù ọmọ tẹ̀ bí ẹ kó lórí ibú lẹ́nu ẹ lé lórí ibú kẹ̀kẹ́ nu ọmọ yín ẹ̀yin náà lè ti bí mi ẹ ti fẹ́ fún kó máa lè mú. àmọ́ nǹkan ẹni ń ṣe yìí nǹkan ẹni ń ṣe yìí ànábì ti ní àmọ́ ṣe. nígbà míì lápèjúwe ìyá mi lóun fẹ́ fẹ́ yà ó fẹ́ lọ́kọ àbúfẹ́ ṣiṣẹ́ kan àbúfẹ́ ṣe fẹ́ kan ìyá rẹ̀ yàtọ̀ pé ah, mo ní àfa kan tí n bá ti fẹ́ dáwọ́lé nǹkan kan ọ̀dọ̀ rẹ̀ ní ti kọ́kọ́ yẹ ẹ wo yá tẹ̀lé mi ká lọ òbí ìrora ní kò ṣe kí ni kò tẹ̀lé ìkalẹ̀. Tọ́jú ẹni tí ó bọ̀ ọ̀lẹ́ wò kó tó gbèdé sẹ́nu ògbésí ayé rẹ̀. Á ọmọbìnrin yìí lọ èyí lè lọ ní ìkọ̀rọ̀ tí ń rẹ́nu. Àmì eléyìí ẹ̀tọ́ ọlọ́run ni. Ilé ní ànábì tí nílé wọn bá lọ bá wọn ti ń yẹ nǹkan wo ti sórí ibú. Tọ́lẹ̀ ti ń yẹ nǹkan wò bẹ́ẹ̀ náà sórí ibú ànábì sọ bẹ́ẹ̀ lára orí ibú tó yẹ kọ́kọ́ ṣe ni pé tó bá gbà á lóko rẹ tó gbà á lólódodo irun rẹ fọ́tí dèjì yóò lọ sí tí ò ní ní ládàá torí kó lọ́pàá tó yẹ sanwó fún ọ. tó bá wá gbà pé o tọ́ ni ó rí na ẹ̀sùn rẹ bàjẹ́. torí ẹ̀ ní oníjẹ́ mi tẹ̀lé yín à sẹ́gbẹ̀ẹ́ kan ló bí ọ ni tí ìwà rí gbẹ̀ngàn tó máa tọ́ ẹ sí ni à ẹ̀yin lè mọ̀ tó gbẹ̀mí ní ànábì ti já mọ̀ tó ìgbẹ́ni lè yà gbọ́dọ̀ níbẹ̀ àdúgbò pẹ́ẹ́pẹ́ sàmẹ́bí ti kọ̀ ní ẹnìkan ò lè ní àṣẹ káwa ṣe àgbẹ̀ká máa dá sí pé ẹ̀rẹ̀ àmẹ́bí ní ká máa yẹsẹ́ wò ká máa lọ yẹ ká máa yẹsẹ́ wò fún yàn ìyá mi sì ní pé òun gbógun ẹ̀yẹ̀pẹ̀ yìí àyè bàbá mi lòun gbógun rẹ̀ lọ́wọ́ bàbá òun ni èmi náà sì lọ́ máa kan ṣoṣo tó kéwù èmi sì lòun fẹ́ fi lòun fẹ́ fi nílẹ̀ fún sotori ẹ̀ n gbọ́dọ̀ má ṣe é sì ń ti ṣe é bàbá mi wá ń ṣépè

kò ní sí bẹ́ẹ̀. Tọ́lá ní kí ló dé wá sọ fún wọn pé ànábì ti kọ́ ọ́. Níta náà bá ti ti kọ ìwé ẹni tó yóò ṣe é. Mùsùlùmí dáadáa ni ọmọ lẹ́yìn rẹ̀ ní ọlọ́dọ̀ ànábì lẹ́yìn ànábì wa Muhammad. Sọ́dọ̀ lọ́wọ́. Ṣé ìta wa bá wá ń ṣe kí lè wá ń sọ òun? Ṣé ìta wa ń ṣe òdá ni? Bí o bá máa ń kọ̀wé tán láti fi pọ́n gbàlagbà lé àbí láti fi pọ́n tó bá ní kò wọ́n á ní bí orí akátá bá léwó kì í sọnù adìẹ ní oyè ká ti gbọ́. ìtumọ̀ ẹ̀rọ ẹ̀ ló ń pé bí bí ìpínlẹ̀ ìṣòro bá ti ẹ̀dá èyí kọ́ ní sọ pé ìpínlẹ̀ ìṣòro ẹ̀ ń sọ pé ànábì ní amọ̀sí náà ni ànábì ní amọ̀sí ó ti ká èyí náà máa wọ̀nyókù. tó ní ẹ̀ bá ṣe lè rí ẹ Fún insha Allah ta'ala. Ẹlú kẹrin yìí àìsí ìtìsán máa wá sọ̀rọ̀ pẹ̀ insha Allah ta'ala tó bá dìbò kó wa ní ọ̀la. Òun náà ni Allah yóò bá dàn lọ́wọ́ ilẹ̀ bí máa ṣẹ́ra à. Gbogbo táàdà fi sùn náà. Dandan gbọdọ̀ jẹ́ tó bá ìlànà ànábì mọ́ni. So lára ìtumọ̀ ashhadu anna Muhammadan Rasulullah ni. Tó bá dọ̀la insha Allah ta'ala a máa tẹ̀síwájú torí pé èròǹgbà ọmọ tí a fẹ́ kí gbogbo wa kó máa kọjá wákàtí kan àbẹ́lẹ̀ wọn bá Allah subhanahu wa ta'ala èyí tá a mú wáyé kọ́lọ̀ kó má ṣe ìgbà ní ìbáàdà fún wa àwọn ọmọ ìyá wa tí wọ́n ń ṣègbìyànjú láti ké kí wà tí náà máa lọ kò sí èèyàn nínú mọ́ṣáláṣí àmọ́ àwọn èèyàn ń bẹ lórí afẹ́fẹ́ tí ẹlòmíràn náà ń gbọ́ ẹlòmíràn náà ń wò ó gbọ́ wa náà ti ń dé ti gbọ́ kọ́lọ̀ tó ṣe wá láǹfààní níta ní gbogbo bí tá bá ti ń gbọ́ kọ́lọ̀ dákun kọ́lọ̀ tó ṣe wá láǹfààní ọlọ́lá ilaha illallah kọ́lọ̀ tó wúlò fún wa kọ́lọ́hún ṣe wá ní mùsùlùmí òdodo kó ṣe wá lọ́mọ lẹ́yìn ànábì tààrà abẹ́lẹ́wọ̀n bá lọ́wọ́ subhanahu wa ta'ala yìí kà ń bá yí láyé yìí láìsàn kòró yìí kọ́lọ̀ ń dákun kó bá mi ká kó lẹ̀ àwọn tó ti mú kọ́lọ̀ bá mi fún ọ lálàáfíà àwọn tó ti bá a lọ́nà àwọn àyàwó mùsùlùmí kọ́lọ̀ ń dákun kó ṣe é ní kò ṣàhídì fún wọn kó ṣe ní kò ṣàhádà fún wọn kó ṣe ní kú pé wọ́n wà lùfẹ́ nàlá ní ṣètò ìrọ̀ṣẹ́ fún wọn ẹgbẹ́ bá àná ọlọ́run ọ̀bọ fi fi sínú àlùjẹ́nà láì ní ìṣèṣirò sẹ́nu àwọn tá a ti kù náà tọ́lọ̀ tó kádàrá ká sì máa bẹ ọlọ́run dákun lọ́sẹ̀ ìwà sẹ́nu gbogbo àwọn àìsàn burúkú èyí tó jẹ́ kòró ni àti èyí tí ì ṣe kòró ọlọ́run dákun kó wà sàn bẹ ọlọ́lá ilaha illallah allahumma inna na'udhu bika min al-barq wal-junun wal-jizam wa min sayyi al àwọn ọmọ tí wọ́n ń ṣe gbìyànjú ìnáwó megabyte rẹ̀ kọ́lọ̀ ní dákun kó bá mi síra bá fún wọn kó sàlékún àrídìkì wọn la ilaha illallah وصلى الله وسلم على نبينا محمد وعلى اله واصحابه سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله